إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أما بعد adúgbò fún ọlọ́run bá allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ náà ni a tọrọ ìkẹ́gẹ́ fún anábíà muhammad sallallahu alayhi wa sallam àwa ẹrú sí ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tí ó ṣe Ramadan ní ìrọ̀rùn fún wa mélòó mélòó ẹni tí a jọ bẹ̀rẹ̀ tí kò parí ẹ̀ mélòó mélòó lẹ́nu ìgbà tí ó parí yìí tí ẹlòmíì ti jáde ní ayé lánàá lánàá yìí ẹlòmíì jáde láyé òní tá ń wò yìí ẹlòmíì àtún jáde láyé ẹlòmíì ti jáde láyé ń eléyìí tí ọlọ́run ọba fún wa yìí oore ọ̀fẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ni oore ńláńlá ló jẹ́ orí ńláńlá ló dẹ̀ jẹ́ nínú ìgbésí ayé wa ìbádọ́lá ẹ wá jẹ́ kí a lo àwọn opportunity tí a rí yìí láti fi lè tún súnmọ́ ọlọ́run ọba bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ ká mọ̀ yìí pé gbogbo ojoojúmọ́ ayé èyí tí a ń lò ẹ̀rí bá a ṣe ń lo òru tá ń lo ọ̀sán tá ń lo ọ̀sẹ̀ tá ń lo ìgbà gbogbo ìgbà tá ń lò nínú ìgbésí ayé wa eléyìí ó ń tọ́ka sí pé ìṣẹ̀mí yìí ń dínkù ni ìṣẹ̀mí yẹn ò lékún mọ́ ìbádọ́lá eléyìí ọdún kọ̀ọ̀kan tí ń jáde oṣù kọ̀ọ̀kan tí ń jáde ìgbà kọ̀ọ̀kan tí ń jáde bí ṣe ń wá yẹn ní dín àwọn nǹkan tí a fẹ́ lò láyé ń dínkù fún wa opportunity ń ta bá wá rí káwa ní olú láti fi lè ṣe títọ́ lọ́wọ́n ọba bó ti tọ́ àti bó ṣe yẹ torí pé àwọn ọjọ́ yìí ni bí ṣe ń wá tí ń lọ yìí yóò padà tán torí pé nǹkan tí wọ́n pè bùbù ẹ̀ ni sẹ́lẹ̀ ti sọ iye tá lò eléyìí òun ni nǹkan tí ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ló fi sọ pé máa fi lẹ́hàyà tí bàkọ́ ohun ما في الحياة ثبوت نبني البيوت وحتما تنهر تلك البيوت تموت كل البرايا سبحان من لا يموت ó ní má fil hayati thubutu kò sí ibi tí èèmọ̀ ń dó sí ilé ayé ṣe bẹ́ẹ̀ má fil hayati baqa ká sẹ́kù ká máa bẹ ah, bàbá yìí ti ń bẹ nísìn in fact déètì ti bẹ̀rẹ̀ kò sí àdéètì ti wá bẹ̀rẹ̀ ó ti lọ gọ́rùn ọdún láyé kódà ó tún èkejì ẹ̀kẹta nílò lọ yìí kò sí ní sẹ́ńtì kò sí nínú ayé táwa yìí ètò gbé pé ẹnìkan ti pẹ́ láyé ńlọ ọgọ́rùn-ún kẹta ńlò lọ kò sí tó túmọ̀ sí pé báwa náà ṣe báwọn ọjọ́ ṣe ń bá wa láyé tí àwọn ọ̀sẹ̀ ń bá wa láyé ẹ́ gbóṣù ṣe ń bá wa láyé ẹ́ tọ́dún gorí ọdún fún wa ń dínkù ni à ń lọ nìyẹn fúdi eléyìí òun ni pé gbogbo ń tára mọ akọ́lé ni ara mọ́tò ni ara aṣọ kan ni ara property kan ni ara ara gbogbo ẹ̀ padà lọ torí pé ilé ayé yìí gan náà ẹ̀rí níjọ́ tán ni. gbogbo tá ń kójọ náà ní tí ó tán ni gbogbo tí wọ́n ń bẹ láyé pátá gbogbo tí ń jẹ ayé ní òkú gbogbo ẹni kọpa ẹ̀rí subhana ma la yamutu mímọ́ fún Allah subhanahu wa ta'ala nígbàtí ń sọ ó ní kullu man 'alayha fan wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram Allah nìkan ni ó ṣẹ́kù kò sí ẹni tí ìròyìn ìṣẹ́kù ń bẹ fún tó tayọ Allah subhanahu wa ta'ala èyí tó le jù ní kú ikú gan tí ń pa ní ikú gòkù kọ̀ wá tán màláíkà kú gòkù ẹwà rí kú gangan lóhun náà tún á kú so Allah subhanahu wa ta'ala nìkan òun ni ó ṣẹ́kù eléyìí lẹ́yìn ìtẹ̀lé títọ́ lọ́wọ́n ọba ẹ̀rí بعد كل طاعات وعبادة سواء كانت عمرة حجا صياما صلاة صدقة أي عمل صالح لا بد من وقفات وتأملات بعد هذه الطاعات من صيام وقيام أهواج أو عمرة هل أنا من المقبولين أم من المحرومين àdíta bá ṣe gbogbo ìjọsìn tán bóyá ẹ̀rì irun ni àwẹ̀ ni hajj ni umrọ ni sàárà kan la ṣe ni iṣẹ́ olóore kan la ṣe ni tá a bá parí ẹ̀ ó dáa káwá ronú sí i wípé ṣe ń tá a ṣe yìí ṣé mi tí mo ṣe sọ́lọ́run ti gbà fún mi àbọ́lọ̀ ń kọ́ lèmi lọ́wọ́ torí bá kan méjì ni resort nínú kọ́ dáa àbí kọ́ mọ́ dáa náà ni so ipò wo la fẹ́ fúnra wa báàkì wo la fẹ́ fúnra wa ní gbogbo ìjọsìn fúdi eléyìí ẹ̀rí àkọ́kọ́ òun ni pé iṣẹ́ olóore láti lè jẹ́ ìtẹ́wọ́gbà àwọn ajú ọlọ́run ọba láàrin ṣàwíbùhù rèé wọ́lá àsùnmà kò gbọ́dọ̀ sí kárí mi iṣẹ́ olóore tọ́lọ́wọ́n gbà fún wa pé a ah, ò ṣiṣẹ́ mọ́ má kẹ́ a ah, ò ṣe da sàdánkátà rẹ̀ rìsọ́ọ̀tì dáadáa ni kò ní sí kárí mi bẹ́ẹ̀ wípé ọ̀fẹ́ káwọn èèyàn orí ọ̀ngbà tó fi ń ṣe àbígbà tó fi ń sọ àbígbà tó fi ń ẹ́ tó fi ń ná gbogbo ọ̀nà tí èèyàn máa fi ń ṣiṣẹ́ olóore a kò gbọ́dọ̀ sí kárí mi bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ sí pò kìkẹ́ ní bẹ́ẹ̀ a kò gbọ́dọ̀ sí pé mo fẹ́ káyọ́ gbọ́kọ̀rún mọ́ kò gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ a ó gbọ́dọ̀ sí pé ṣe olóore làbúdà yakuna al-amalu salihan ala wifqin ma dalla alayhi kitabullah sunnatu muhammadin sallallahu alayhi wa sallam iṣẹ́ olóore ọgbọ́dọ̀ dún ṣe déédé nígbà tí ò bá sí ẹ̀mí burúkú bẹ́ẹ̀ tí yẹn ṣe nítorí tọ́lọ́run iṣẹ́ olóore ẹ ọgbọ́dọ̀ já sí pé torí ti ta lásán àtàrà lèèyàn fi ṣe ó dẹ̀ gbọ́dọ̀ níbàámu sí nǹkan tí sọ tí sallallahu wa sallam wa ah, Allah subhanahu wa ta'ala ó pa májẹ̀mú méjèèjì yìí pọ̀ níbi ọ̀rọ̀ rẹ̀ tó sọ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا Allah subhanahu wa ta'ala ní pé ẹni yóò ti bá ran kàn àti pàdé Allah subhanahu wa ta'ala dáadáa. A kó ṣiṣẹ́ olóore, ẹ kó ṣiṣẹ́ dáadáa, ẹ kó ṣiṣẹ́ dáadáa. Iṣẹ́ dáadáa òun náà lèyí tó ní ìbámu sí Qur'an tó níbàámu sí ń tà níbà Muhammad wa kọ́lọ̀n kó fi àṣepò ń gbé oríire náà ẹ̀rí torí pé oríire ní oríire oríire fi ní sopò ń gbé ọlọ́ọ̀bá ni ìyẹn gbọ́dọ̀ mọ́ tọrọ ẹ̀ ẹ̀kejì wala yushriku bi ibadati rabbihi ahada ó gbọ́dọ̀ fẹ́ ní kẹ́kẹ́kẹ́gbẹ́ ìjọsìn olúwa rẹ̀ Allah subhanahu wa ta'ala àfúndì eléyìí òun náà láti rí níbi ọ̀rọ̀ àwẹ̀ náà tá nẹ́bí sallallahu alaihi wasallam nígbà tí bẹnu sọ ibùkọ́rí sọ muslim onímọ̀ nsọ́mọ̀ Ramadan imana wa ihtisaban ẹ́ níbi ẹgbà wáyé ti mẹ́nu Bukhari ó ní man qama laylatal qadri imanan wa ihtisaban inú èyí ti mẹ́nu sọ Muslim ó ní man qama Ramadan imanan wa ihtisaban nígbà gba Ramadan imanan onígbàgbọ́ sí àti sẹ́rẹ̀n ẹ̀ ohun ẹ̀sán wájú ọlọ́run ọba ma ń fi ń parí pé gufra Allahu ma taqaddama min dhanbihi ó fẹ́rẹ́ ẹ̀ṣẹ̀ tó ó ń wẹ̀sán lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ẹ gbọ́fọ́ ọlọ́run mẹ́ta kọ́ dámínà nígbà bìí eléyìí làbú dámínà ikhlas alọ́ràn yẹn ni kí yìí ń ṣe àfọ̀mọ́ ẹ̀mí iṣẹ́ yẹn ìyẹn gbọ́dọ̀ ṣe ẹ̀rí ìjọsìn tá a fẹ́ kó nítẹ̀wọ́gbà àwọn àjọ ọlọ́run a gbọ́dọ̀ ṣe kó jọ pé torí tọlọ́run la fi ń ṣe ìgbà tá a fi ń ṣe lọ́wọ́ ká tó ṣe ìgbà tá a ń ṣe lọ́wọ́ bá bá ṣe tán ká máa chẹ́kì àníyàn wa wò pé hálìlá àwọn olè rè rèé ṣé torí ọlọ́run la fi ń ṣe é àbí nítorí nǹkan mi ẹlẹ́ẹ̀kejì ìjọsìn tá a fẹ́ kó ní tẹ́wọ́gbà ẹ́ a káwa tá a jẹ́rú sí ọlọ́run ká lọ mọ̀ yí pé talẹ́ tó fi wá ṣe kòńgẹ́ láti rí ṣe olóore yìí ṣe ṣé gbà tá a fi ń gbàwẹ̀ yìí ṣé báwọn kan jọ̀sán túra ọ̀tún ni ẹ wọn ò kú gbà ẹ talẹ́ tó wá ṣe fàwa ṣe kò ń gbé oríire yẹn ságbára tí a náà ká láti gbàwé tá a ti pé kádẹ̀ bójútó kárí pásítọ̀ tá à ń jẹ sàrí náà là ń jẹ àgbà tá à ń sínú náà là ń sí ká wò ó talent tó ràn wá lọ́wọ́ láti lè rí gba talent tó ràn wá lọ́wọ́ láti lè rí bí máa dólóru láti lè máa kírun ni torí tọ́lọ́n bá dáadáa rẹ̀ rẹ̀ wà parun fọ́ṣẹ̀ ìtọ́n mùtàsọ́lì tó náà rẹ̀ tọ́lọ́n bá dáadáa rẹ̀ àṣetánì ò ní kápálẹ̀ olórí káìpọ́lọ́wọ̀n ọ̀bá ràn ọ́ lọ́wọ́ ni kó bọ́ lẹ́sù tí mú àwọn kan jọ̀sán ní Ramadan lọ ìwọ náà jọ̀sán ò lọ́pṣàn torí pé yóò rí ọmú tí ọba síkùn lọ́wọ́ Allah يتمنى أن يدلك wa ولكن الله عصم منه عباده المخلصين. almukhlisin ẹ wá rí àṣẹ̀tọ́n gbogbo gbà always ni àṣẹ̀tọ́n ń níran kan láti lè sọ ẹnu láti lè sí ọlọ́nà ń plan lé ọ lórí àmọ́ allah subhanahu wa òun ló protect àwọn ẹni ọlọ́run àwọn ẹni tiẹ̀ tí wọ́n máa ń ṣetọ́ ọlọ́run ọba àwọn ẹni tiẹ̀ tí wọ́n máa ń láníyàn dáadáa láti fi lè ṣèjọsìn òun ló protect wọn ìyẹn ni Allah subhanahu wa ta'ala ń sọ nínú suratul Hijr ó ní inna ibadi inna ibadi laysa laka alayhim sultan sórí ìrẹsù tó bá ń plan màá tó ń plan ìlérí àwọn ẹni tèmi kò ságbára fún ẹ abẹ́lọ́ba kó jọ kó fi wá sínú àwọn ẹrúsìn rẹ̀ náà ọba ní protect wa òun ló jẹ́ kárí àwọn ìjọsìn yìí ṣe ọba bá dá dára wa ní èso mu wa yóò ṣe àwa lọ́nà kó tó sì lọ́nà abẹ́lọ́ba Allah kọ́mọ́ fi wá kọ́mọ́ o ẹ tó ń tá fi mọ̀ pé a ní àwa kọ́lá lágbára àjẹ́ nǹkan kan àbátírì kan yìí ṣe àbátírì àwẹ̀ gan gbà ẹ̀rí ọlọ́run sọ fún anábíà Muhammad sallallahu alayhi wa sallam ó ní wàláwùlà ansabatnaka lakọ̀dìkìtà tẹ́rkanu ilayhim shay'an qalila idan lahazaknaka dhi'fa al-hayati wa dhi'fa al-mamat ọlọ́run ni àti ìbájọ pé àwọ̀ ọlọ́run ọba ẹ eh, ọlọ́run dákun ó ní ìbájọ pé àwọ̀ ọlọ́run ọba ẹ́ eh, antabatinaka àwa láfẹ́sẹ̀ ìrírí ànábì múlẹ̀ kó dó ṣinṣinṣin la fún ọ ní agbára ni a lakọ̀dìkítà tẹ́rkànú yìí lẹ́yìn ṣe àǹkọ̀líla díẹ̀ ló kù kí wọ́n gun gbérí lọ bá wọn Allahu Akbar àṣì ọlọ́run ló kún ànábì lọ́wọ́ wà náà nu mi bá bí àwòlà ok tọ́lọ́n bá jọ pé ọlọ́run ló kún ànábì lọ́wọ́ ní òjò kó dá ọkọ̀ máwọn oníbàjẹ́ ní òjò kó sọnù bọ́ọ̀lù làwa so òun ní pé ọlọ́ọ̀bà lásán àtàrà ni pé tó bá yẹ kó bá máa ti ń ní ẹ́ ilé ayé àbá fúnlẹ̀ ọba tọ́yàwó ọba jẹ ìtayé kó tó jẹ awọn àwọn àfáà ni níjọ́ tí ọlọ́run bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó le báyìí sáà nẹ́bí Muhammad sọ torí àwa wọ́n ní ìjọ tá a bá ń bá ọmọ yẹn ni wí ọba kan kọ́ bóòlù òun ṣe ṣe òun náà mọ̀ pé ọ̀rọ̀ tí ń sọ fọ́mọ ìyá tiẹ̀ gẹ́gẹ́ ọba òun wí ju ọmọ ìyá tí ń bá sùn wí lọ so ẹni tó súnmọ́ ọlọ́run ọba là níbi Muhammad sallallahu alaihi ẹni tá à bọ̀wọ̀ ni ẹni tó ọlọ́run ọba bọ̀wọ̀ là níbi Muhammad sallallahu nígbà tí wọ́n á ń sọ fún pé tó bá jọ rí o bá lọ darapọ̀ mú bàjẹ́ ni àbá sì yà ayé jẹ ọkọ tó jẹ tàlẹ̀ kẹyàmà àwọn ló bá wà wí ju ànẹ́bì gan lọ. ok tó bá yẹ pé ànẹ́bì bá lẹ́tọ̀ọ́ sórí nǹkan báwọn fún wa là wà tá a nípò tó ànílò Muhammad sallallahu alayhi wa sallam níwájú ọlọ́run ọba ọmọ ìyá mi alápọ̀nlé tọ́lọ́mù bá sọ ọ́ ṣe kò ń gẹ iṣẹ́ olóore tó ríṣẹ́ olóore ṣe فاعلم أن هذا فضل من الله عليك وكرم من الله عليك وكم ضل أقواما وزاغت قلوب أقوام ما وفقهم الله للصاع الله أكبر kọmọ ike tó bá ń ṣe dáadáa kan ṣe ọlọ́run ṣàánú rẹ̀ àánú ọlọ́run ọlọ́run kàn tọ́ lọ́rẹ̀ ni ó kàn fi ọ́ ṣe déédéé ni mọ́jọ rẹ̀ lójú pẹ̀lú ẹ̀ àlúní kọkàn àpúlẹ̀ ah, ṣe wá síra yín ìkúlẹ̀ wà fún lórí tẹ́ẹ̀rí tún náà ṣe báwọn kan sọ pé àánú ọlọ́run ni tó bá àwọn kan wà mọ́ káàtẹ́rẹ́ pé bíbí àwọn ṣe ń bẹ̀ ṣe ẹ̀ dáwà ní olóhun ọ̀gbọ́ ni afá lólóhun òrí ni ilé ọlọ́run wà lólóhun ọ̀mọ̀ ni òdodo ní olówó hàn sí wọn ni nílẹ̀ ń ṣe rà nù so òun ni kí o àwọn àìmọye ọ̀gọ̀rọ̀ ló ti sọ́dún tọ́lọ́run wa fi ọmọ náà

Ah, ìtumọ̀ ní pé ah, àrùn ọlọ́run ló lépa bá wà nẹ́bí àwọn kan ti pílánì àti sẹ́nù pátápátá ẹ́ à ọlọ́run ọba wá sàánú ẹ̀ ó lo ọlá rẹ̀ ó tún lo àánú rẹ̀ bíbí àyà kan gbólóhùn méjì lólò wípé tóun fi kó ànẹ́bí yọ nìyẹn gbogbo ẹni tó bá kó yọ tí ò sọnù torí fi fẹsẹ̀ múlẹ̀ tó dúró lórí ìlànà ànẹ́bí ah, ọlọ́run sàánú ọlọ́run sàálọ́ rẹ̀ ni wọ́n á ní ọlọ́run ṣàánú lágbájá ọlọ́run gbàdúrà lágbájá ọlọ́run sóre fún lágbájá ẹni bá ń ṣe tọ́lọ́run tó dúró lórí tọ́lọ́run wọn. tó gbogbo bẹ́ẹ̀ bá ṣe lè wó lè rí ayé mú tó hmm, kọ̀ wá sí ìsìn ọlọ́run ọba nú ẹrú ẹ̀ ẹ lọ mọ̀ yín pé eléyìí ìtànjẹ lásán ni orí ẹ̀dẹ níbẹ̀ lọ́wọ́ ẹ̀. ìbádọ́lá ojoojúmọ́ àmọ́ rántí ọ̀rọ̀ àìlè gbọ̀nà àdìkọ́ọ̀lẹ̀ nínú tí a lè sọ orílẹ̀-èdè ṣẹ̀rìn من المقبول فنعنيه ومن المحروم فنعزيه وبعد كل طاعات نردد أيضا قول ابن مسعود رضي الله عنه أيها المقبول هنيئا لك أيها المردود جبر الله مصيبتك ẹ̀rí ọ̀rọ̀ alì búnú àbìtọ́lì ọlọ́mọ̀ ṣe fún mi àwẹ̀lẹ́ bàtán yìí nìsìn talọ́lọ́n gba àwẹ̀ ń fún káwá kí ikú eré ẹni talọ́lọ́n kọ́ ilé lọ́wọ́ nísìnyí káàbà kẹ́dùn pé ọmọ ìṣe fún ọ o bẹ́ẹ̀ náà ìgbìmọ̀ tó lè rọjá láàrín òun náà sọ ọ̀rọ̀ tó jọmọ́ bẹ́ẹ̀ wípé irẹ́ tí wọ́n gbà fún àwẹ̀ lọ gbà ni ájì ló ni ẹ́ sàárà ló ṣe ni dáadáa ló ṣe sóbi ni ẹ́ ìṣètọ́lọ́wọ́ bá kan ló ṣe ni ìgbàgbọ́ ló ní ni ó ti ṣe dáadáa alọ́lọ́run gbà fún ká tó pé rire ẹ́ ẹni tó lọ́wọ́ akọ̀ ní lọ́wọ́ tọ́ ọlọ́wọ́ bọ́ yóò bọ́ lé mùsíbà rẹ lọ sóde eléyìí àwọn sọ hàbẹ̀lẹ̀ kọ̀rán lóṣù mẹ́ta àbí oṣù mẹ́fà ẹ́ wọ́n ti lọ lọ́wọ́ àwọn ẹ́ bákan náà bá tó di oṣù mẹ́fà tí ń bọ̀ tí rọmọdánù tó fi dé wọ́n tún máa bẹ lọ́ba kí rọmọdánù tún bá wọn láyé ọ̀pọ̀lọpọ̀ àwa lénìí àwọn òrìbí àwọn ẹni síwájú ìmọ́ lénìí kò sí tó kàn wá pẹ̀lú pé a ń sojú kòkòrò bọ́ọ̀lù ọlọ́run ṣe gbà lọ́wọ́ àwọn àjẹ̀dí máa pláàni ẹ̀ máa ń ṣiṣẹ́ nígbà tí máa fẹ́ ṣiṣẹ́ ní alìbùnà àbítọ́ọ̀lì ó wá sọ̀rọ̀ fún ní látàtàmù lè kí látàlá àmàlì wà tàmù lè kọ̀bùn ó ní ẹmẹ́jẹ káàkù lè kàn ẹ́ ibi iṣẹ́ yìí kéré ẹmẹ́jẹ kó mú yín àmì iṣẹ́ kó lè kàn jù ní pé bóòrò lóhun ṣe gbà lọ́dọ̀ yín torí pé tẹ́ ẹ̀ gbọ́rọ̀ bá tó sọ pé innama yataqabbalu Allahu minal muttaqin Allah subhanahu wa ta'ala máa àwọn tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́ bá ní abẹ́lọ́bà Allah subhanahu wa ta'ala Ramadan táwa náà gbà tán yìí ẹ́ àfààní rẹ̀ bẹ́ kọ́lọ́mọ́sá gbà níjọsìn fẹ́ nípa kan wa Ibadallah hunaka asbabun liqabul al-amal wa hunaka alamat lilmaqbulin àwọn kùnfà kan bẹ tọ́lọ́mọ́ fi ń gbaṣẹ́ olóore lọ́wọ́ yẹn tí ń bá ṣiṣẹ́ àwọn okùnfà kan bẹ ọlọ́mọ tó ń gba iṣẹ́ lọ́wọ́ yẹn bákan náà àwọn àpẹẹrẹ kan bẹ tẹ́sí ma àwọn tọ́lọ́wọ́ bá gbaṣẹ́ lọ́wọ́ wọn ẹ̀rí ẹni bá bára rẹ̀ níbi pé ah, àwọn àpẹẹrẹ tí wọ́n kà yìí hmm, èmi náà mo ní bẹ̀ àbí kó bẹ́ẹ̀ nígbà òyà dúpẹ́ fún ọlọ́wọ́n ọba kó dẹ̀ kó máa jáde lára rẹ̀ lọ ẹni tó bá ti ríra rẹ̀ bẹ́ẹ̀ kó yá wọ́ ọ̀nà wo ló fi lépa bá àwọn àníyàn àkọ́kọ́ ádámù rojú ẹ̀yìn lọ́dán bá dá tọ́ ẹ̀ kí yóò ní àjọ fún ẹ pé yóò ní padà síbi ẹ̀ṣẹ̀ mọ́ lẹ́yìn ìgbà tí ẹ bá ń tẹ̀lé títọ́ lọ́wọ́ ọba eléyìí ó ṣe pàtàkì gan ọ̀pọ̀lọpọ̀ lẹ́mi ó ti dáràn lẹ́nu ìgbà tá a fi ìdì tán ẹlòmíì kódà kò sí ẹnu ọ̀nà mọ́sálásí àmá láti bàtà ti kí ìdì tán gbogbo eléyìí ti ń tọ́ka náà ni pé a bóòlẹ̀ ni ìyẹn ṣe jáde kúrú rọ̀mọ̀dán tọ́lọ́ba nígbà tí ń sàlàyé pé ìjọ́ràn yẹn rọ̀mọ̀dán ó ní la'allakum tattaqun kẹ́lì bá bẹ̀rù ọlọ́mọba ni madrasatu taqwa ẹ̀ ní ààyè ẹ̀kọ́ bí sáà ti ń kọ́ ẹ̀kọ́ ìtẹ̀lé tọ́lọ́run ọba òun náà ni Ramadan ọjọ́ oṣù ṣáàmàrù tẹ̀dìrìb oṣù tó wá tírénì wá ní fún ìbẹ̀rù ọlọ́run ọba ìbádọ́gba torí náà ń kọ́ agbọ́dọ̀ múra ọkàn àwọn ẹni síwájú ń pè ní yáya bọ́nà máa ń sọ̀rọ̀ ìmọ̀lọ́wọ́ tààrà ó ní mọ̀nìsítàkì sọ̀rọ̀ bí lè sáà ní ìwà kọ́dé àìlẹ́ni màá ti máa وعزمه أن يرجع إلى المعصية بعد الشهر ويعود فصومه عليه مردود ó ní gbogbo ẹni tó bá fẹnu ara ẹ̀ tọrọ àforíjì bẹ́ẹ̀ rọmọdán yóò dé àtọrọ àforíjì kọlọ́mù fúrí ẹ̀sẹ̀ tá a ti tẹ̀síwá jíjìn wá tọ̀ ó sára pa wà lọ kírun ẹ́ bákan náà ó tọrọ àforíjì pẹ̀lú ahọ́n rẹ̀ ní pẹ̀lú ẹ̀mí rẹ̀ àwọn bẹ́mí rúgbà rẹ̀ àti ọmọdọ́mọ parí ká bẹ̀rẹ̀ kódẹ̀ lómi láti mú Ramadan ló ti máa promise ọ̀rọ̀ tó fẹ́ dá kódẹ̀ lómi ọ̀fẹ́ ti jàbá ní ah, á mọ́wọ́rì ọlánú sùtá wà yìí ni jọ́dẹ̀ Ramadan fẹ́ máa ṣe aburú ló dẹ̀ fẹ́ ṣe àmọ́ kò fẹ́ saburú yẹn ní Ramadan kìí ṣe sẹ́sẹ́ ní kí Ramadan wá ṣe fún wa ni pé ká gba Ramadan kan ká yáyà kuyà kọ́ bákan náà ẹlòmíì wọn bẹ ó ti dàjọ́ pé ah tí rọmọdán lọ parí rọmọdán ló dé mi mọ́lẹ̀ yóò tún wá padà síbi ajá rẹ̀ ó mọ̀ padà síbi ẹbí rẹ̀ ìranù tó fojú hàn lélẹ́yìí eléyìí ọ̀dà ẹni síwájú yìí ní pẹ̀lú tó bá jọ kó bá ní àjọ kan láti fún síbi ẹsẹ̀ ó wá padà padà síbi ẹsẹ̀ lẹ́yìn rọmọdán ó ní àdéhùn mọ̀rọ̀dọ̀ ó ni torí náà ń inú àwọn kan òun náà ni ìmá ṣe dáadáa yẹn lọ wà bá bùrù kọ̀bùrù fi wájú yìí masjid à ó ní ilẹ̀kùn tí ó fi gbà wọ́n ti kì í torí náà kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n ti padà síbi ìranù ẹ̀mọ́jà padà síbẹ̀ ẹni bá ti padà tó tètè ara rẹ̀ pa padà sákun ẹ rọmọdọ́ ní yẹn mọ́tẹ̀ jẹ́ rọmọdọ́n ìgbégbà rọmọdọ́n ló ń sin ọlọ́run ọba fọ̀rọ̀kù kàhájú layamut ọba tó dẹ ọba láyé ní kò ní kú láíláí bákan náà ẹlẹ́ẹ̀kejì inú àwọn àpẹẹrẹ tẹ́sí ma àwọn tó lọ́wọ́ bá gba ìjọsìn lọ́wọ́ wọn òun náà ní kí ni o àlìwájálú wọlọ́kọ́ọ̀ nínú àádọ́nù ọ̀hún wọ́n máa ní bẹ́ẹ̀bù ẹ̀rọ ọmọ bà wọ́n ẹ̀mí wọn ò ní balẹ̀ tọ́lọ́wọ́ bá gbà ńkọ́ àwọn kan bẹ́ẹ̀ ẹni ọlọ́run ọbọ̀ òdúnnú tí ń lásúgá lọ̀rọ̀ wọn àà ah, ṣe ìlàgbàjá ní tó sin lọ́wọ́n bá dé ilé ìmọ̀ kọmáǹdì ọlọ́wọ́n bá ní a sọ pé sí ó lè kọmáǹdì bàbá rẹ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ dẹ̀ kéré sọ lọ́wọ́n bá ní gbogbo làákà ìyàn sọ bẹ́ẹ̀ fún pé bàbá alágbájá àti ọlọ́wọ́n bá tó dá ta ló dàgbà jù ta ló ga jù a ní sọ lè kọmáǹdì bàbá rẹ̀ tọmọ bá dé kọmáǹdì bàbá rẹ̀ ọmọ yẹn ò gbádùn so àwọn ẹni tó lọ́wọ́ òdúnú tí lásìkò máa pé wọ́n máa dùn àwọn ẹnu wòlíì ní lágbájá kìnnìkìnnì kan gan tó bá ṣe báyìí ó sọ báyìí ó rí báyìí ẹ̀sàn jẹ ni ojú dúdú nú ẹ̀sìn àìní pọ̀npẹ̀ ẹ̀sìn ni gbogbo oríṣiríṣi yẹn. Allah subhanahu wa ta'ala gọ̀nídùn náà ń tọ́ àtìnà ọlọ́wọ́n rọrùn fún gbogbo ẹ ẹ àjì ni kéṣe tọ́lọ́wọ́ bá níbi ìpẹ́ ọ wá jóore kan fọ́lọ́wọ́ bá ọlọ́ba bá subhanahu wa ta'ala ó kíra rẹ̀ láwọn òkè yìí tọ́pọ̀ ní Qur'an ó ní wa man yashkuru fa innama yashkuru li nafsihi wa man kafara fa inna Allaha ghaniyyun hamid ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó ní gbogbo ẹni yóò tó bá dúpẹ́ fún ọlọ́ọ̀bá tó mójútó tó ẹkọ́ mójútó ó ṣe fẹ́rẹ́ ara rẹ̀ ni ẹni bá dẹ̀ ìyá láìmoore tó lóun ò ṣe ọlọ́run rọrọ̀ kú o ní gbogbo ìjọsìn tẹ́lẹ̀ ń ṣe yẹn Hamidu ọbẹ̀ yìí ni ọjọ́sìn fún ọjọ́sìn fún ẹ̀yìn rẹ̀ ó máa jẹ́yìn lọ. Allah subhanahu wa ta'ala ó tún sọ́ńgbó mi ó ní pé ìtẹ́kùrú fa inna Allaha ghaniyyun 'ankum tẹ́bálẹ̀ yà láàrin orí sẹ́ ẹ̀ sí wọn ọlọ́ọ̀bá ọlọ́run rọrọ̀ kú lọ́dọ̀ yín ó ju gbogbo yín lọ ó sin ọlọ́ọ̀bá kò dín kankan kù ọlọ́run ọba yẹn tóbi ó kù háyà tayọ kí àìjọ́sìn fún ọlọ́run ọba tiẹ̀ kó dín kankan kù ní orí ọlọ́run ọba. Allah subhanahu wa ta'ala ó sọ pé wala yarda li ibadihi al-kufr àmọ́ ò pọ̀ bá tún mórí fọ́nà ọba ọlọ́run ò ní yọnu sí ọ tó túmọ̀ sí pé nítorí ọba ṣeun sẹ́ ọkàn sí ọ fẹ́ fi gbóore fẹ́rẹ́ ara rẹ ni Allah subhanahu wa ta'ala ó ní wa in tashkuru yardahu wà ẹ́ fúrí ara wa ni ìbẹ̀nu àdísù kúdìsì ibi tọ́lọ́ ti sọ pé ya ìbáàdì kéèrò ó lè mọ̀ wọn rẹ̀ pẹ̀lú bó bá ti ṣe tọ́lọ́run bá mọ́jọ rẹ lójú oníyà ìbáàdì gbogbo ẹ̀rọ ẹrú sì ni làwọn anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum kanu ala sa'idin wahidin fasa'alani kullu wahidin minhum mas'alata fa'ataytu kulla wahidin minhum mas'alata ma naqasa dhalika min mulki shay'a akhrajahu muslim ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ní tó bá yọ pé ẹni àkọ́kọ́ yín ẹni ìgbẹ̀yìn yín èèyàn nú yín àjẹnú nú yín bó ẹ wá wà láàyè kan ẹ wá ń bí gbogbo kálukú wá ń béèrè tó wù lọ́wọ́ mi àmọ́ á bẹ̀rẹ̀ sí fún kálukú ní tiẹ̀ wo èèyàn bó ṣe pọ̀ tó láyè olówó olè yín ti ń sapọ téèyàn méjì bá tọrọ olówó rẹ̀ yọkanra lórí wa ó ti tó wàhálà yín ṣe pọ̀ báwọn ẹ̀fẹ́ sọ mí lórí òsì ní dáńbó ṣe dà oríṣiríṣi ọ̀rọ̀ yóò máa jáde àbí kó sá àbí kó tilẹ̀kùn mọ́rí pé ah, ah, ah, ọgọ́ jáde lémi ọlọ́run ní tí gbogbo yín àti gbogbo yín tẹ wà láyé èèyàn nínú ni àjẹjẹnú nínú yín àwọn tó ti kú nínú yín àwọn tí ò ti dáyé nínú yín gbogbo yín wá parapọ̀ ẹ̀ wá ń bèrè lọ́gbọ̀n wá ń fi lè lọ́wọ́ ọlọ́run ní kò dín kankan kù ní orí tó wọ́n lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ni òun ní pé orí Allah subhanahu wa ó bù háyà fúdi eléyìí àwa tá a jẹ́ mùmínì ká dájú kọ ìjọsìn ká súnmọ́ Allah subhanahu wa ta'ala pẹ̀lú àwọn onírànràn ìjọsìn ẹ̀rí ká bẹ́mi ara wa sọ̀rọ̀ ká di ẹrù wa kó lé ká ní ìbẹ̀rù ẹ́ ká má bẹ nínú àwọn tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala tí ó ṣe ìjọsìn ìgbà ìjọsìn yìí tí ó ṣe léwọ̀ fún lábẹ́bẹ̀ yẹn Aisha radhiyallahu anha ó béèrè lọ́wọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam ó láyà kan bẹ̀ ọ́ ọlọ́run sọ pé walladhina yu'tuna ma ataw wa qulubuhum wajila annahum ila rabbihim raji'un ó ní àwọn èèyàn kan Allah subhanahu wa ta'ala ẹni tó yẹ pé gbogbo nǹkan tí wọ́n bá lè wò lè mú wa láti ṣe níjọsìn ọkàn wọn wa qulubuhum wajila ẹ̀mí wọn tó máa bẹ̀rù ìlà ọ̀bìnrin ọ̀rọ̀ jù ní pé ìjọ kan ìjọ kan àwọn padà lọ bọ́ lọ́wọ́ ọba ìjáwé táwọn gbà ìsọ́lọ́wọ́ gbà fáwọn sẹ́nu táwọn kí ìsọ́lọ́wọ́ gbà fáwọn sọ́nà tiẹ̀ ti yọ́nú sáwọn àbótẹ̀ bínú sáwọn ẹ́ wọ́n tún máa bẹ̀rù pẹ̀lú gbogbo dáadáa tí a bá tún ṣe tó Aisha wa sọ pé àwọn lẹ́bí iná yẹ ṣọ́rọ̀bù náà kọ́mùrọ̀ wẹ̀ ṣọ́rọ̀kú ibi táwọn yìí sọ́rùn tí ni wọ́n ní àbólé lẹ́ni wọ́n tún fi ń bẹ̀rù pẹ̀lú gbogbo ìjọsìn tí wọ́n ń ṣe ṣé wà àwọn tí mutí ní àbáwọn olè anábìnilá yabnata siddiq wàlàkínnahu alladhina yasumuna wa yusallun anábìnilá àwọn tí ń kírun tí ń gbàwẹ̀ ni wọ́n wọ́n yàtọ̀ sọ́dọ̀kùn wọ́n mú yọkọ̀ fún kódà wọ́n tún máa ń ṣe sàárà síbẹ̀síbẹ̀ àkún tún máa bẹ̀rù Allah yuqbala minhum ìpè sọ́lọ́wọ́n gbà àdúgbò ní gbà أولئك الذين يسارعون في الخيرات àdébì tí wọ́n kì wọ́n délé kí délé àwọn wọ̀nyí tí wọ́n ń salápá ti ti lọ sí jọ́sìn fọ́lọ́wọ́n bá ní bílẹ̀ bá ti mọ́ ẹ́ wọ́n ti mọ̀ pé àwọn kírun ilẹ̀ ọ̀sán tó wà wọ́n mọ̀ lépa ẹ́ dáadáa wájúwájú lẹ́mọ̀ bá wọn tí wọ́n àti bẹ́ẹ̀ ni wọn ò ní balẹ̀ èmi àti ẹ̀sà àti ìṣètò àwọn ilé yìí tàwa fẹ̀mí balẹ̀ rìnfẹ̀rẹ̀fẹ̀ lọ́dà gbà tó pé ọlọ́run ti fún wa ní kọ́kọ́rọ́ àlìjẹ́nà pé sáàkù lọ sí ọdẹ̀ wọnú ẹ̀ abdulọba allah subhanahu wa ta'ala kọlọba kọjọ jáde gbogbo ìjọsìn tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá ṣe kọlọmọ sáà gbà níjọsìn الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد عباد الله ní kálọ́mà nípa pé ìjọsìn ní ó ní ìgbà tí Allah subhanahu wa ta'ala tí ma fi ń gbà á máa ń tẹ́ mọ̀ lábẹ́ ẹni tí Ọlọ́run gbàjọsìn fún inú ẹ̀ náà ni pé ẹ̀mí rò ní balẹ̀ yóò tún máa bẹ̀rù sẹ́wọ̀pẹ́ ni tí ń bẹ̀rù eléyìí ó súnmọ́ kó lè ṣe kí ni kó lè tún múra sí i kí láti ẹ̀ ń ṣe tí ń jọ wá lójú ìrún tẹ́lómi kí ẹ̀rí ẹ̀mí rẹ̀ kọ́ńtírì mi lọ́wà òun dẹ̀ ń bẹ nàìjíríà ó ń gbàwẹ̀ náà ni gbogbo ńlọ́lọ́dọ́ mọ́ ṣe iná ní ń ṣe nínú àwẹ̀ ọ̀hún ìsọkúsọ ìṣekúṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹtí ká wọ́ ọ̀kan náà àwọn ẹni síwájú wọ́n pè ní hatimu al-asom wọ́n ń bèèrè lọ́wọ́ rẹ̀ pé kírífà yóò ájídé sọ̀lẹ̀ àtà bóòlù ni hatimu ṣe mọ́ ń kírun gánà ó ní ohun àfàkọ́ọ̀lù oni ukabiru takbiratan litahqiqin òun máa ń kábàrà tó ń bá fẹ́ ṣe Allahu akbar òun ṣùọ́ pé òun rí wí tó ń bá wí wà á kọ́rọ̀ kẹ́ra àtẹ́ǹdì tẹ̀rẹ̀tì kí n bá fẹ́ kí kéwú bẹ́ ń ké tẹ̀rẹ̀tì ìní dàpọ̀ dáhùn lẹ́lòmí ń kí ní máa ń ké nínú òun rẹ̀ ẹlòmí ò kéwú fún yín ẹ̀tùn awu ẹ̀mí ara yín wò pé sọ́nà wọn dẹ̀ gbà kì í ṣá ìmọ̀mù tó pọ̀ bẹ́ẹ̀ lẹ̀ ẹ̀mí rójú tu kìrá rẹ̀ tẹ́ bá ní kẹ́ fi ojú kéwú wo fẹ́líọ̀ ẹ̀rí pé eléyìí èsì àìmọye ẹni tí ẹlòmí ò tó padà tún un kí tó bá gbọ́ ní ti ń ka òun á ní òun máa ń ka tó tòun òun máa ń ka dáadáa wàá ka òrùkú àmì dòkòbò tí n bá fẹ́ rùkú náà irùkú tó balance pẹ̀lú tẹríba fún ọlọ́run bá ní wàá fi dùn ṣojú dẹ̀ni bí tazọ́lù tí n bá fẹ́ forí kanlẹ̀ ń forí kanlẹ̀ lẹ́nu tó yẹ para rẹ̀ wàá tẹ́bẹ̀rù ní jẹ́ ni a ìwọ̀n a máa gbé iṣẹ́ mi ni pé gbígbà tábì jẹ́nà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mi gbé ń bá rí kí da tẹ́mi mi ń bẹ́ ń bẹ́ tí mo lò bẹ̀rù ọlọ́run ìgbà náà àdìjẹ́ náà ń lọ. bákan náà wọ́n náà rò àǹṣì máa rí màá tún máa ń rò pé gbígbà tí náà ń bẹ ní ẹ̀gbẹ́ òsì mi ni. wọ́n sì rọ́ọ̀tù dáadáa kọ́dà ni màá tún máa ń rò pé àbí afárá àsìráàtì tí wọ́n lọ wẹ́jú wọn gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ló gbàgbẹ́ kọjá ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ níwọ̀n àwọn olùpẹ́ àbí ń bẹ̀lẹ́ abẹ́ gìgísẹ̀ mi ni wàlìkàbà tó bẹ́yìn náà ẹ àjìdí ó bí gbà tí kàábà ń wá wájú mi báyìí ni wà mọ́lákùnrin mọ́ ó ti alára àti mọ́ máa wò pé gbígbà tí ẹ gbọ̀láìkà kú gan bẹ níbèrè mi ni wọ́n gbóná bí mọ̀ ìtọ́tún bí màmá rí pé ẹ̀ṣẹ̀ ti rọ gbogbo ẹ̀ṣẹ̀ mi lọ́rọ̀ kìrìkà mi yìí ẹ wà áyínú lọ́yìn náà ọdún lọ́tọ̀ yìí láyà màá rí pé ojú ọlọ́run gan wò mí bí mo ṣe máa ń gbé sẹ́bi nìyẹn wà á yídùn hàn áàtúrọ̀ sọ̀lá àti ti umuri mo máa ń rí i pé àkígbẹ̀yìn téèyàn máa ń kí nù un téèyàn ò fi lọ bọ́ ọlọ́run bá ni mò ń kí lọ́wọ́ yìí o hatim ní sọ bẹ́ẹ̀ ẹ rí wà á ti bá ha alẹ́sìlá mọ́tàtà ó ní mo tún máa ń fi ikilas mo máa ń ṣe nítorí tọ́lọ́run ẹ̀ ń tí mo wá ṣe lágbára mọ́ tó mọ̀ ọ́ sálẹ̀ tí ń bá wa sálámà wàlà ádẹ́rì bá dáhà ayakbalahu ayakbalahu Allahu minni am la mo máa ń rò wípé tí n bá fún wa sálámà tán máa ń pè sọ́dọ̀ ń gbàjọ gbà ẹ wo bó ṣe rò bí ó ṣe ròyìn wọn ara rẹ̀ ewu làwa kí tó dáa tó báyìí rí ẹ tábà sọ pé ibi tí ò tẹ̀ tó wá sí rárá so ká gbìyànjú láti mọ̀ra ti tọ́lọ́wọ́n bá nínú àwọn nǹkan tí ó fi mà ipò ọlọ́ọ̀bà lásán àtàlágbàjọsìn yìí òun náà ni pé àtàwọ̀fík ilá àmẹ́lì sọ́ọ̀dẹ̀ àbádà ilá àmẹ́lì sọ́ọ̀dẹ̀ àti ìbádà èyí tí mi ṣe kò ń gẹ́ kéèyàn tó máa rí tí olóore mi ṣe lẹ́yìn ìgbà téèyàn bá ṣiṣẹ́ yẹn tán kama qala alhassan albasori rahimahullahu ta'ala ó ní ìdàfà alhassanẹ́ wa akhlasa fiha lillah annahu yaftahu lahu baban ila hasanati ukhra tí ẹ bá di dáadáa tó ṣe ọlọ́run sílẹ̀kùn dáadáa mi fún yàn torí pé dáadáa ní ẹ̀rí ó máa ń pe dáadáa wà ní nínú àpẹẹrẹ tọ́lọ́run bá gba àwẹ̀ lọ́rùn ó gbà ní ìjọsìn fún yàn òun náà ni siyam sitti mina shawal kéèyàn gba àwẹ̀ mẹ́fà lẹ́yìn Ramadan nínú ṣàwáàlì ṣàwáàlì yẹn jẹ́ ijọ́ àkọ́kọ́ ijọ́ ọdún ijọ́ àkọ́kọ́ nù ó wá ka twenty nine láti ijọ́ ọdún ijọ́ ọdún number one day one day two òun níjọ́ kejì ọdún wá mú ní àlàfo ọdún síjọ́ tí ó pé twenty nine bí ipò gbàwé mẹ́fà tó bá rí gbà papọ̀ wá lè dá yàrá tó bá rí gbà papọ̀ ó lè máa gbà á lẹ́yọ kọ̀ọ̀kan kódà bá gbẹ ọ̀kan kó tó sinmi jọ méjì kó tó gbẹ ọ̀kan kó tó sinmi jọ méjì kó tó gbẹ ọ̀kan tó sinmi jọ méjì ó lè gbà bẹ́ẹ̀ mọ́tàfà rẹ̀ fàn àmọ́ kó gbà á pọ̀ ọ̀dà pọ̀ ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ ó lè má kọ́ máa láyé tayé àtijọ́ torí pé mọ́dàbù mọ́mọ́lìkì làwọn èèyàn wa ń lò mọ́mọ́lìkì mọ́mọ́ ṣáà mọ́mọ́ Abu Hanifa àwọn yẹ wọ́n fi àwẹ̀ mẹ́fà yẹn wọ́n sọ pé ọ̀wá òkè tó kéèyàn gbà nítawọ̀n sọ ní pé torí pé àwọn ará Mẹ̀dínà wọn èyí ṣiṣẹ́ tọ̀ nídẹ̀ẹ́dẹ́nu àdìsí Abu Hurairah níbẹ̀ nínú àdìsí Abu Ayyub Al-Ansari ìpé àníbìtì bá gba àwẹ̀ Ramadan fún màtìbá òsì ten in Shawwal ó wá fi mẹ́fà tẹ̀lé nínú oṣù tó tẹ̀lé nínú oṣù Shawwal ìtawà ń bẹ̀ yìí ẹni fàkàánàmà sọ́ọ̀mà dà ó bí ìgbà tó ń fi ọdún kan gbàwẹ̀ mi níbẹ̀nu rìwáyà yìí kìí ṣe sọ́ábà kan ló gbà wá ikọ̀ nínú àwọn sọ́ábà ló gbà wá àwọn tàbí tó kún tẹ̀lé wọn wọ́n tún pọ̀ bákan to hadith La lálàáfíà ni So àwọn tó wá jẹ́ àwọn tí wọ́n fi ilẹ̀ yìí wọ́n nítorí pé generation ní táìmù àti mọ́mọ́lì kìí sẹ̀mí ẹ generation yẹn ni àwọn ará mẹ̀dínì gba àwẹ̀ yẹn ẹ dákun ìwúlà wà mú títa níbi ni torí pé generation kò tẹ̀lé nǹkan kan sọfá ti bá ti bẹ ní nọ́ọ̀sì ah eléyìí ò ti dọ̀nà yẹn kí á tẹ̀lé wọn ah á tẹ̀lé àníbà Muhammad sallallahu alayhi wa sallam bákan náà nínú àwọn nǹkan tí ó fi mọ̀ yí pé ọlọ́run bá gba iṣẹ́ lọ́wọ́ yàn kí ọmọ jọra yàn lójú o pẹ̀lú iṣẹ́ tó ṣe àwọn ẹni síwájú wa ẹ àwọn ètò ara wọn lójú pẹ̀lú iṣẹ́ tó bá ṣe nínú àwọn kankan lọ mọ̀ ní pé ìdẹ̀ra tó lóun bá ṣe fún wa ìdẹ̀ra yìí pọ̀ tábà ní àmà ká ọ̀pọ̀ púpọ̀ ọ̀rọ̀ kan là ń sọ tí bí ń jáde à ń gbọ́ àwọn kan gbọ́ ẹ́ à ń rí à ń mí àwọn kan tí mo tó mí èjì nìyí bá wọn mí wọ́n dẹ̀ ti wà mẹ́fọ̀ lọ́rùn ẹlòmí ilẹ̀ su ilẹ̀ mọ́ àmàrà ní agbẹ́lọ́ gbogbo mùsùlùmí dára ní kọ́lọ́mù akọ́jọ kó bá tún wọn lẹ̀ kó bá ṣe rọrùn fún wa gbogbo ibi títọ́ rẹ̀ nìkan ká kù sí kọ́lọ́mù akọ́jọ jáde kó bá wa tún bẹ́ẹ̀ ṣe so òun ní pé ìdẹ̀ra tó lóun bá ṣe fún wa pọ̀ àráyè àbámẹ́sàn-án kù díẹ̀ wa gbogbo ìjọsìn tá bá ṣe kò kẹ́yọ̀ kan bẹ́ẹ̀ kára ti ṣe tó yẹn láti fún agbọ̀rọ̀ kéré ń tàbá ṣe fọ́lọ́run máa jọ rẹ̀ lójú iye kùránì báyìí mọ̀ kà ẹ̀hìn àwọn ọ́ọ̀tì nǹkan báyìí mo ṣe fó bí mi mo ṣe torí ọlọ́run àwọn ọmọ orúkọ nǹkan mo tó ṣe báyìí fún wa ẹ̀hìn ẹ̀ mo tún kírun lérú mo kírun lọ́sàn-án ẹ̀hìn gbogbo tó ṣe yóò ká ìdẹ̀ra kanú dẹ̀ra tí Allah Subhanahu wa ta'ala ṣe ah àfújẹ lẹ́yìn ká má jọra wa lójú pẹ̀lú gbogbo nǹkan tí a bá ṣe ká gbìyànjú láti mọ̀ wípé Allah subhanahu wa ta'ala ó sọ fún wa nígbà tí ọlọ́run sọ fún wa pé wala tamnun tastakthir ọ̀kan náà àwọn ènìyàn síwájú Al-Hasan al-Basri ó ní la tamnun bi'amalika ala rabbika iṣẹ́ ọba ṣe má ti fi ṣe ìrògùn fọlọ́ba èmi náà ló bá ń ṣe báyìí fún a kìí ṣe ní tá gbọ́dọ̀ àgbọ́dọ̀ gbé iṣẹ́ tá a bá ṣe káwọn tí ṣèrègùn fọ́lọ̀ àti sọ síwájú kó ṣe fèrè ara rẹ̀ ni ó tún wá ṣe ní ìrù tí mọ̀ bóyá ó tẹ̀ tí bọ́ sósùn ọ̀tọ́lọ̀ lè fi gbà lọ́wọ́ ẹ àmọ́ gbogbo tó yẹ kó ṣe ó mójútó láti kọ́ sọ àwọn okùnfà tí yẹn lè ṣe tí mọ̀ ń jẹ́ sábàbí àwọn méjèèmú tọ́lọ́mọ fi ń gbaṣẹ́ nǹkan yẹn ló gbà ṣe àwọn ènìyàn tí wọ́n ti tún wá tẹ̀lé bẹ́ẹ̀ tí wọ́n àti bẹ́ẹ̀ ẹ̀ ra mú ìyí lára wọn. bẹ́ẹ̀ náà ni Ibn Qayyim al-Jawziyya àwọn náà tuntun báyìí wípé ara ń tẹ̀yìn òfin jọra ẹ̀ lójú ni pé ọmọ nǹkan ọlọ́run padà dà so ọmọ yìí pé nítorí wọn bá dì sáà àti ìrìṣe à ń bẹ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pẹ̀lú títóbi rẹ̀ pẹ̀lú ìjọ kan rẹ̀ àkọlọ́ba kọjọ jáde Ramadan ta gbàtàn kọgbà níjọsìn fún wa àti wá wà nínú oṣù hajj báyìí òun náà ni shawwal yóò tún tẹ̀lé zolqaida yóò tún tẹ̀lé zolhijja abẹ́lọ́bà bá sọ àtàlá kọlọ́bà kó ti kí gbogbo ọba aláyé àwọn tí ó ṣe hajj náà kọlọ́bà kọjọ kó káwà kúnnú wọn kó wá gbà ní jọsìn fún wa abẹ́lọ́bà bá sọ àtàlá gbogbo ẹni tí sẹ́nu wa kọlọ́bà kó bá gbà ń gbogbo ẹni tó ti ṣe tó ti kànyọ́ ní ọlọ́ba nínú wa ọlọ́mọ jẹ kọ́lọ́ ọmọdé ká kàbí ní ọlọ́ba mọ́ láéláé gbogbo ẹni yóò tí èyí kò yọ́ ní ọlọ́ba nínú wa ọlọ́ba kọjọ mọ́sá yọ́nú sí gbogbo wa gbogbo ń tá ṣe gbogbo ń tá sọ láti kò yọ́nú rẹ ọlọ́ba mọ́sá fún wa ti mọ́sá fún wa sọ adẹ́gbẹ̀ẹ́ ọlọ́ba gbogbo ń tá ṣe táàfi kò bínú rẹ ọlọ́ba tó ti sọ adọmọ náà ń tá sọ ń ṣe táàtì dọmọ iná táàtì dẹni bínú rẹ̀ ọlọ́ba mọ́sà sọ wa kó mẹ́ àbẹ̀lọ́ba Allah subhanahu wa ta'ala àdìjẹ́nà onídẹ̀ra mọ́sà àti ìṣẹ̀sán fún wa mọ́jẹ ká wọ náà ká tó wà àdìjẹ́nà jámọ́ bẹ́nu àwọn tó wà àdìjẹ́nà láì ní sísúró tẹ́ láì rẹ̀ fi kọ́kọ́ jìyà síwájú àánú rẹ̀ ọlọ́ba ló fi gbá wọn kan wọ̀ mọ́sà jẹ́ káwa ló débẹ̀ àbẹ̀wọ̀ ọlọ́wọ̀n ọba ilé ayé wa mọ́jẹ onira lọ́nà o abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala pẹ̀lú agbára rẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ti dàrú débi tó dàrú dé kọ́dà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá wọn rúkú kò lè dá mọ́ àmúwọ̀ ọlọ́ba alágbára ni afagbára rẹ̀ bíọ́ aláàánú ni àfààní rẹ̀ bíọ́ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́ta bá tún ṣe gbogbo ọ̀nà tí ó bá ti tún ṣe ìrọlọ́ba oníkápẹ́ dákun mọ́sàbá gbé ìgbà mọ́sàdínkù ní Nàìjíríà yọ dáa mọ́sàdínkù dáa mọ́wàá gbogbo wa náà àbàjẹ́ ń bẹ̀ mọ́sà tó ní kọ̀ọ̀kan wa ṣe àwọn olórí wa mọ́sà bá tún wọn ṣe gbogbo ẹni tí ó bá máa dépò dákun aláàánú ni wọ́n bá wá ju èèyàn síbẹ̀ gbogbo ẹni tó débẹ̀ tí ò ní sáàdù àwọn mẹ̀kúnnù mọ́jọ́ débẹ̀ o àǹdẹ̀lọ́gbà gbogbo ẹni tó débẹ̀ tó sáàdù mẹ̀kúnnù mọ́sà àdìkò débẹ̀ gbogbo oríṣiríṣi dìpátímẹ́ǹtì ló ti wá bàjẹ́ àbẹ́rí ti bàjẹ́ ní ìlú bàjẹ́ ní àárín bàjẹ́ ní ìgbàsálẹ̀ bàjẹ́ lókè bàjẹ́ mọ́sàbà tún gbogbo ẹ̀ ṣe bí ọlọ́wọ́ bá ló bá látúnṣe mọ́sàbà tún gbogbo ẹ̀ ṣe àbẹ̀rẹ̀ ọlọ́mọ sábà ṣe bẹ́ẹ̀ اللهم إنا نسألك لنا خير كله آجله وآجله ما علمنا منه وما لم نعلم اللهم انا نعوذ بك من شر كله آجله وآجله ما علمنا منه وما لم نعلم اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل اللهم انا نعوذ بك من النار وما قرب اليها من قول عمل ان تجعل كل قضاء قضيت لنا اكبر رشدا ان تجعل كل قضاء قضيت لنا خيرا اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم صلاه عباد الله Thank you.